الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكم الله سبحانه وتعالى أترى الصلاة والسلام محمد صلى الله عليه وسلم إن شاء الله عاقبة تسوأل لكتاب لكم ولكن سنن أبي داود حول كتاب السنة باب مجانبة الأهواء وبغضه أيتي أرضيه جذبي الإمام أبو داود بوسطيته أولاني الجنسي عن ولفين مكانا ìní ìkórìíra fún wọn. Akọ̀ ìpé àwọn onífẹ́ inú, àwọn náà làwọn tó ṣe wípé wọ́n ń ṣe ẹ̀sìn wọn ní ìlànà tó yàtọ̀ sí ìdí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí ó mú wá. Àdìọ́kàn wọn a máa yàtọ̀ sí ìdí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá lórí àwọn ọ̀rọ̀ kan àbí àwọn iṣẹ́ ìjọsìn wọn a máa yàtọ̀ sí tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tí ó mú wá irú àwọn èèyàn báyìí ni wọ́n tó ní àkùrù bídà èyí wọ́tà wá àwọn oníbíbíà àwọn onífẹ̀ẹ́nu níbi àwọn àkùrù tí a ti síwájú àní anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn kan padà jáde ó ṣe wípé tajara bíbí àhùwá àwùjọ àhùwá kama yẹ tajara tẹlẹbù bí sáfìdì ìfẹ́ òun ni ó mọ kọ̀ǹtró wọn ni wọ́n mọ fi ṣàbíọ́kan wọn ni wọ́n mọ fi ṣẹ̀sìn wọn kéèsì ń wà láì jẹ́ bí kéèsì ẹni tí àrùn kálá òun náà ni rábì ẹni tí ó mú lára tó ṣe wípé láyé kọ ní o mafsulun ẹ̀kùn wàlá mafsulun illa dakhala kò síbi kan tí ó ṣẹ́kù lára rẹ̀ àti kó ṣe pé kó wà ìfẹ́kẹ́ jì bẹ́ẹ̀ ni àwọn kan ìfẹ́ ní wọ́n máa fi ṣẹ̀sìn ni wọ́n máa ṣe ní àti ọkàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà so lẹ́yìn yẹn làpá wa mú sáàpù ilé wa báàbù mujẹ nábà àmì àwa wọ bókìlì chapter to discuss ìjìnà sí àwọn onífẹ̀ẹ́nu àwọn tá ń fi ìfẹ́ẹ́nu ṣáàbì ọkàn wọ́n fi ìfẹ́ẹ́nu ṣe ìjọsìn bákan náà ìní ìkórìíra fún wọn. حدثنا ابن صرف قال اخبرنا ابن وهب قال أخبرني يونس عن ابن شهاب قال أخبرني عبد الرحمن بن عبد الله بن كعب بن مالك أن عبد الله بن كعب بن مالك وكان قائد طيب كعب من بنيه حين عمي قال عبد الله وما كعب بن مالك تجدون رجلتين قوم داري ببارك tó ń tọ́gbà tẹ́ ẹ̀kọ́ náà nígbà tí bàbá rẹ̀ ti bọ́jú bàbá rẹ̀ tó ń ṣe káàkiri ọmọ náà ọdún aláwọ̀ àyè òun ni ó máa tọ́gbà bá sọ́nà lọ sí mọ́ṣáláṣí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn tàbí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun gbọ́ tó sọ wípé wàbákàrà mùsọ̀rọ̀ ìpísọ̀ tàbí عن النبي صلى الله عليه وسلم في غزوة تبوك قال ونأى رسول الله صلى الله عليه وسلم المسلمين عن كلامنا أي الثلاثة حتى إذا طلع علي nípa pé ìṣẹ̀lẹ̀ ogun tàbúkù tó ṣẹlẹ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó tàbùkù àyè yìí ó jẹ́ àyè tí ó súnmọ́ ibi tí a mọ̀ síbi síríà mọ́jọ́dá kankan lóde òní. sọ láti Mọ̀dínà kí ẹ fẹ́ ṣe ìrìn àjò lọ sí ibi tó súnmọ́ rúbẹ̀ yẹn à ń mọ̀ pé ìrìn àjò ńlá ni ó tún wá jẹ́ àsìkò tó ṣe wípé òun mú so anabuwa muhammad sallallahu alaihi wa sallam ìrìn àjò ìfẹ́ lọ jagun òun ni ìrìn àjò náà àwọn kan wọ́n sá sẹ́yìn táwọn lọ mùnáfìkì ni wọ́n wọ́n lọ sójú ogun yẹn ṣùgbọ́n àwọn kan òun ṣe mùnáfìkì lára wọn òun ni káàbù malik radiyallahu anhu ló wá bákan náà ìlà ìsìnkú ẹni kẹta wọn òun ni Marara bin Rabi' ọmọ ẹ̀ta yìí dáadáa ni wọn ṣùgbọ́n ó ṣẹlẹ̀ pé ojú ogun tí ọlọ́run wa subhanahu wa ta'ala ní kí ànábì lọ àwọn náà pa sẹ́yìn wọ́n pa tó fún mi ogun yìí lọ sẹ́yìn gbà tí ànábì sallallahu alaihi wa darí dé kò rí wọn níbi bí ó ṣe ráwọn míì mọ́ àwọn èèyàn wá tí wọ́n wá mú ẹsíìdì wá níbi àìlọ sí ojú ogun ẹni tó bá mú ẹsíìdì wá ẹ ó rẹ̀ wọn láti bí ẹ̀yìn kan báyìí ló ṣe wọn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ń lọ sí ìyẹ́ ó rẹ̀ ju wọn lẹ̀ ó gba tó kàn sí i ṣùgbọ́n kọ́kọ́ wọn ni ó fi ilẹ̀ fún ọlọ́wọ́ ọba tó fáwọn bí wọ́n dáa rẹ̀. tó ìgbà tó kún kéèsì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyẹn káàbọ̀ ọmọ nọ́ọ̀lìkì bákan náà mọ̀rọ́rọ̀ mọ̀rọ̀dé àti Hilal olùsùnmáyà àwọn mẹ́ta yìí wò wípé àwọn olùkọ́rọ́ fánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kórè àwọn bẹ́ẹ̀ ni kò ń ṣe fáwọn ní ẹ̀sìn sọ́wọ́n ní láti sòwòtọ́ fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam pàtàkì jùlọ káàbù náàlì ó nílò òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba tí ń bá ní pé kí n parọ́ fún ẹ mo mọ̀rọ́ fi jẹ́ ìdìbọn màá parọ́ fún ẹ tó ṣe pé màá ẹ́ ṣe bí mo ṣe lè parọ́ fún àwọn èèyàn tó ṣe pé tí n bá bẹ̀rẹ̀ ágúmẹ́ǹtì màá wí ní kéṣì yẹn ṣùgbọ́n tó ń bà mí lẹ́nu ni pé kí n bá parọ́ fún ọlọ́wọ́ bá máa expose mi ipe nǹkan tí mo sọ irọ́ mi so bó mo ṣe fẹ́ ṣe torí náà mo decide pé kí n sọ bọ́rọ̀ ṣe rí mi ní excuse kan ju pé mo kàn fà tiọ̀tiọ̀ ní ìtẹ̀lé ẹ lọ́dún lógún yìí ni sọ bí wọ́n ti ta pé ojú ogun tó ń lọ yìí ni tó jìnà ni. Tabuk sí Madina àyè tó jìnà ni tó wọ́n rẹ̀ ṣe pé ni wọ́n rí rìnrìn ẹni tí ó bá gbóra nkúmi ó gbóra nkúmi ó lè tẹ́kùn ní some days láti dé rẹ̀ ó tún wá já àsìkò tí òórùn mú so ìgbà tí ànábi sallallahu alaihi wasallam tó gbọ́ ọ̀rọ̀ yẹn inú ànábi ó tù rárá sallallahu alaihi wasallam fún ìṣe tó ṣe yẹn ṣùgbọ́n tó ti sọ láàtọ́lámù ló dá ó ti sòdodo wọn lọ àwọn tí wọn sòdodo tó ń parọ́ látàbí fún ní kíni tí wọ́n parọ́ ni ànábì káwọn máa lọ so àwọn ti sẹ́yìn láti dùlé ìyá mi tí wọ́n di jẹ́ ń gbé mi àti ìyá mi ṣùgbọ́n eléyìí òun sòdodo ànábì sọ láàtọ̀ òun kó máa lọ ṣe ń jẹ́ ànábì sọ àtọ́lámù tó sọ fún òun náà ní pé àwọn mùsùlùmí ní ìgboro Madina ànábì nìkan kọ ikọ́ tiẹ̀ ẹ ṣe ìhájúrò fún kan kọ ikọ́ tiẹ̀ ìgbà tí kinní yìí tó gbóná tó tó nǹkan bí forty days tí gbogbo odó bá sọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó ránṣẹ́ sí wípé ìyàwó rẹ̀ ní kó mọ́ lọlé wọn tó wá di pé nǹkan ẹ̀yìn ó gbóná fún gán tó jẹ́ nǹkan tí ó nira fún ìyàwó tí ó ti jọ mọ́ sọ̀rọ̀ nínú lẹ́yìn òun náà tún ní kó mọ́ lọlé wọn òun dẹ̀ ní ọ̀dọ́ sì ní láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó ní wọ̀ fún tu aṣọ́ta káwọn èmi ni mo kéré jù láàrin wọn òun ló wá nàrètì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ yẹn dùn gan sábà wo ní Sahih bákan náà Sahih Muslim hatta nínú Abu Dawud ó mu wọn ń bomi ìlú tó gùn ṣùgbọ́n bí tí wọ́n kẹfẹ́ ń lò níbẹ̀ ní ṣókí òun agbègbè tó ṣẹlẹ̀ ní ìtòní connection papọ̀ mọ́ nǹkan tí a ń sọ yìí tó nàrètì ẹ̀yìn fún ọmọ bíbí inú rẹ̀ tí a mọ̀ sí Abdullah bin Ka'b bin Malik ó ní àmẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam wà ní a Rasulullah sallallahu alaihi wa sallam al-muslimina an kalamina ayu as-salata hatta idha tala alayya ó ní àmẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam ní káwọn mùsùlùmí bá wa sọ̀rọ̀ náà àwa mẹ́ta láti òun káàbọ̀ máa máa ní ẹni kejì rẹ̀ tó jù lọ lọ́jọ́ orí ìlà ìtìmáyà ẹni kẹta tó náà jù lọ lọ́jọ́ orí màrárà tọ̀rọ̀dọ̀ yìí. ó ní àrẹ́bù wa Muhammad sallallahu alaihi wasallam ní kí àwọn mùsùlùmí má bá wọn sọ̀rọ̀ máa ó ní nǹkan yẹn wá pẹ́ ó ní hatta ìlà tọ́lá aláìyá ìgbà tí bọ́ìkọ́tì ìyẹnilójú yìí ìyẹra fún yìí tó ṣẹlẹ̀ tó dúpọ̀ pẹ́ fatawọ́tù jìdára áfíìsì àbíkọ̀tàdà ó ní mo ní láti pọn fẹ́ǹsì àbúkọ̀tàdà àbúkọ̀tàdà yìí ó ní wọ̀wọ̀ màánù ó jẹ́ kọ́sìn mi ó jẹ́ kọ́sìn mi dàbí bàbá rẹ̀ ní ó jẹ́ bí ẹ̀gbọ́n àbáfúró fún bàbá títí ẹ̀ ní ṣókí ó ní wàhúwà ọ̀gbìn àmì kọ́sùn mi ni ó ní mo níbi láti pọ́n fẹ́ǹsì ilé rẹ̀ fọ́sọ̀lọ́ǹtò àlè mo wá rí nínú ọgbà inú ọgbà rẹ̀ ní fọ́sọ̀lọ́ǹtò àlè mo wá sálámà sí fọwọ́lọ́ ìmọ̀ rọ́bà àlẹ́ yẹ̀ sẹ́lẹ̀ ó ní mo fi ọlọ́run ọba búra kò dáhùn sálámù níbi tí ó gùn gẹ́gẹ́ bí ta sọ wípé alimami Abu Dawud wọ́n kàn dìsáìdì láti ọ̀rọ̀ amúdí ẹ̀ wá ó lóun sálámù sí lákọ̀ọ́kọ́ kò dáhùn lójú òun tún sálámù sí lẹ́ẹ̀kejì náà kò dáhùn òun sálámù sí lẹ́ẹ̀kẹta kò dáhùn bẹ́ẹ̀ ni ẹni yìí ni ó ní àwọn kúlóòsì gan-an tí gbóhùn àti ẹ̀ làwọn wọ̀ra jù nínú wọ́n pàdé olóhùn wọ́n lọ bá ipe ṣípò mọ̀mí lẹ́nu tó ṣe pọ́n nínú ìfẹ́ ọlọ́run ọba tó ní ju òṣìṣẹ́ rẹ̀ ènìyàn ló ti wá sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ láti lè fi clarify tó ń bẹ nínú ọkàn ti tiẹ̀ oníkẹ́ ah, ọlọ́run ló mọ̀ ọ́ àti ìṣọ̀lọ́run ọba ló mímọ̀ nípa ètò sọ̀rọ̀ ẹni tí èèyàn mọ̀ lẹ́ni tó ṣe pé ó dúró déédéé tẹ́lẹ̀ èèyàn mọ̀ lẹ́ni tó ṣe wípé bóyá ó ní pẹ́ǹkẹ́ ẹ̀sìn kó wà lẹ́ni tó ṣe wípé èyí ò fara mọ̀ sí síná ó lẹ́ni tó ṣe pé èèyàn ikọ́ kẹ́ni ẹ máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀nà tí gbogbo èèyàn bá ti ẹ̀ mọ̀ tí gbogbo èèyàn bá ń gbé mọ̀ dáadáa ìgbé mo ọlọ́run wípé ọlọ́run ló mọ̀ nípa rẹ̀ o hàrí pé nǹkan yẹn yóò jẹ́ nǹkan tí ó jó yẹn ní jíjó tí ó ní agbára so eléyìí òun ni nǹkan tó ṣẹlẹ̀ so apart from pé òun gẹ́gẹ́ fún rẹ̀ sọ ó ní àdágbòwà Muhammad sallallahu alaihi wasallam ìgbà míì òun ò lọ bá tó ṣe wípé táwọn bá ti wò tán torí pé òun ti lọ mọ́ṣáláṣí tiẹ̀ tó ń kírun pẹ̀lú àwọn mùsùlùmí nínú mọ́ṣáláṣí olóńgbò lọ bá nàbọ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam òun ó sálámà sí tóun bá sálámà sí ànábọ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam òun ó máa wọ ẹnu rẹ̀ ìjó dáhùn sálámà àbí kò dáhùn sálámà òun ó máa wọ dáhùn sálámà tó ó ní sí à ń sọ bá ń rí fóun òun ànábì ó gbójú sẹ́gbẹ́ kejì tó bá kú ní wípé kí owó owó ahmed muhammad sọlá àtúnlọ́mọ ahmed yóò tún wọn wò wọ́n báyìí yóò tún wọn wò tó ń bá tún kó ń gbójú sí kánú bí wọ́n ahmed yóò tún gbójú sí ẹgbẹ́ kejì nǹkan yẹn ó jẹ́ nǹkan tó nira fún gán kó tó di wípé títí de gbáko ó wá lọ lórí kìíní yẹn ayé akẹ́kọ̀ọ́ wa sọ kalẹ̀ ní sọ́wọ́ fi táwọn nípa ọ̀rọ̀ wọn ọlọ́run wa alasalaata ti lẹ́rí iná kò léfò hàtà ìgbà dọ́kọ̀ tí alẹ́ ìmùlẹ̀ ọ̀pọ̀ ìmọ̀ ọ̀rọ̀ wọ́dọ̀ kọ́tí alẹ́ àtúnṣòro ọlọ́run ní mo ṣàforíjì mo gba tuntun àwọn mẹ́ta tó sori pé ọ̀rọ̀ adìlé rẹ̀ nítorí wípé kí ni wọ́n patisipéètì níbi ogun tàbúkù bó tiẹ̀ jẹ́ wípé wọ́n wá pè lórí fánàbù ọmọ Muhammad sọ̀lá ọ̀sán àwọn òní ẹ̀sì ṣùgbọ́n láwọn bá ń adìlé ọ̀rọ̀ wọn ní hapẹ̀ ìdá dọ́ọ̀kọ̀ ààrẹ ìmúlù ọ̀rọ̀ ilẹ̀ fún mọ́ wọn wọ́n dọ́ọ̀kọ̀ ààrẹ àǹfóṣòwò ọ̀rọ̀ ara wọn gẹ́ ṣúra wọn níbi tí ọ̀rọ̀ ara wọn ṣúra wọn dé ilẹ̀ fún mọ́ wọn dé káàbù mọ́lì ó sọ ó ní ọba Gafan ìkánú àwọn ọba ìlú tí ó wà ní agbègbè àwọn abẹ̀yẹn ìlú ó ní ó kọ lẹ́tà sóhun lẹ́tà tí ó kọ sí nínú lẹ́tà yìí ó sọ fún ó ní hátàjà ánì àti sínú ẹ̀gbà wa ní hátàjà ánì. أضاف إلي كتابا من ملك غسان ولن يوابا لك في أبا غسان تقصون هو تسون أبو أندو بيكون وكنت كاتبا هنا من المنطقة فقرأت مكا لك فإذا أقول أنتم من أما بعد فإنه قد بلغنا أن صاحبك قد جفاك ọba yìí ó ti dé sí gbọ́ wa wípé èèyàn rẹ òun rí fẹ́ sanadu wa Muhammad sallallahu alaihi wa sallam kọjá fáata ó ti pẹ́ sí oyin ẹ lójú wàlámi jọ àlùfà láàbù dídára àwa ni ọlọ́ọ̀bù ní kó máa jẹ́ni tó ṣe wípé ó ń bẹ ní àyè yẹpẹrẹ wàlámi yà bẹ́ẹ̀ ni ìṣẹ́ni tó ṣe pé ẹni ìrálẹ̀ ni ẹ́ fọ́nà kìdínà ni wà sí máa bọ̀ ọ́nà kápọ̀ tó lẹ ẹ̀yìn tí ẹ̀yìn rẹ tó ń ṣe fún ẹ̀yẹ àwọ̀bẹ̀ ẹ̀gbọ́n kúrò kọ́ káàbọ̀ mọ́ ní kí wọ́n ní ọ̀kúrò tó ṣe iná kọ́ra àtúhà ìgbà tí mo ka lẹ́tà yẹn ó ní mo wá ní wàhábì aidan ìlẹ́lbíláàjì eléyìí náà ó tún wá láti ìlú yìí ó ní fàtàyà máa ń tóbi àtẹnú kí ni ó bú tá a máa fi ń ṣe búrẹ́dì ó ní mo wá ń gbàbẹ̀ lọ kàtàjà tó adìyà ibẹ̀ yẹn ni mo wá dáná sun lẹ́tà yẹn hátà ìlà mádọ̀t àrùbáàrùn min al-khamsin ó ní forty days kọjá nínú fifty days yẹn. أني فاستلبث الوحي إذا رسول الله صلى الله عليه وسلم يأتيني فقال أجيش رسول رسول الله أجيش أمد وابا صلى الله عليه وسلم فقال إن رسول الله صلى الله عليه وسلم يأمرك أن تعتزل امرأتك أجيش أجيش أمد صلى الله عليه وسلم أجيش أمد وابا أني كو أبويد يا ويا àbọ̀ìdì ìyàwó rẹ̀ kọ́ọ̀nà fòkúrútù sọlé fún wa ó ní mo wá ní kékeré kí n kọ́ lẹ̀ àmọ́ àfàlà àbí kí ni ìtumọ̀ pé kí n yẹra fún ìyàwó mi kọ́ọ̀nà náà balẹ̀ ìtẹ̀síl à ó ní rárá n tẹ́ sọ ní pé kò yẹra fún un náà fàlà tẹ̀kọ̀rọ̀bá nà kó gbọ́dọ̀ súnmọ́ kọ́ọ̀nà fọ àrùsọ̀là ìlà sọ̀hìbì ìlà sọ̀hìbì bẹ́yẹ̀ bí ní wọ́n ní wọ́n fi rú náà ránṣẹ́ dé àwọn èèyàn mi méjì tó kù tàbí Hilal ọmọ Umayya àti Murara tó tàbí sókè lafẹ́ lómi wáyé òun wípé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní حتى إذا ضاقت عليهم الأرض ما رحبت ilé ayé súnmọ́ wọn tó gbó tó tí ẹni tó fún tó fún èèyàn ọba japan tó máa bọ̀ wá agbọ́pẹ̀yìn rẹ̀ kọ ó ti kọ ẹ́ kalẹ̀ òun wà bákàbákà sí ẹ ó lẹ́ ń ṣe ní yẹpẹrẹ máa bọ̀ wá ìlú àáfin ẹ láyé lọ́dọ̀ wa ẹ lọ́dọ̀ wa ti tó ọ̀pọ̀lọpọ̀ àápọ̀lù sí báyìí ó lè máa ṣe nǹkan tí ó da látàrí ìjọba ẹgbẹ́ bàtà náà ti yàn mí lórí tó ní káwọn èèyàn yàn mí lórí débi pé mo ń sálámà sáwọn èèyàn ọ̀dá ń sálámà mọ́ bí wọ́n ṣe fi nígbà yẹn ṣùgbọ́n òun tó ṣe òní pé lẹ́tà yìí àtẹ́wò ní látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ó mú lẹ́tà yẹn ó mú lọ sí iná búrẹ́dì ó sọ ẹ̀ ó dẹ̀ sùn ó sùn náà sọlá ọba subhanahu wa lẹ́yìn yẹn ní wàbá pẹ̀tù àlè àǹfùtù ọ̀rọ̀ ara wọn gán tún ṣúra wọn débi péyàwó tó ń bẹ lábẹ́ rẹ̀ tí wọ́n rẹ̀ níjà kan ti fẹ́lẹ̀ anábì sallallahu alaihi wasallam oní kò yẹra fún ìyàwó yẹn oní kò yẹra fún ìyàwó yẹn ọlọ́wọ́ bá ní wàdá wọ́pẹ́ àlè àǹfùtù wọ́n gbọ́n nù alẹ́ àmàlìjà min Allah illa ilayhi ibẹ̀ yẹn wọ́n máa màdájú níbẹ̀ yẹn tó ti ní kò sọ́nà àbáyọ kan àfi káwọn tún bá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n káwọn padà sọ́dọ̀ ọlọ́wọ́n èyí tó lè kó àwọn nìkan ní káwọn náà fẹ́ ike rẹ ó kọ̀ mí ó kọ̀ mí náà nìyẹn ìdílé òun ṣe tèmi ìyà lórí ìyà ni ìyà lórí ìyà ni fún àwọn ọlọ́run bá wá ta títí bá wọn èèyàn tó o nítorí pé kí ni káwọn náà lè ṣẹ́rí sí ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ọba tawwabur rahim òun ni ọba àtàwọ́ ọba tí máa gba títí bá ọba tí máa kẹ́ ẹrú rẹ̀ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala padà ṣe àforíjì fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó gba títí bá wọn so ló fi jẹ́ wípé káàbọ̀ mọ́ Malik radiyallahu anhu ó sọ lẹ́yìn ìgbà yẹn ìgbà tí àyà yìí sọ kalẹ̀ ànábì sallallahu alaihi wasallam àyàn sí ṣégi ni oníròdù mú ètò ọlọ́wọ́n bá ti gbà tó túbà rẹ̀ ẹni tó oníròdù mú aṣọ tó ń bẹ lára rẹ̀ ní aṣọ yẹn ó bọ́ tó ike ó ti fún lẹ́ni tó ṣe ike information ti mú ó ní òun ò rẹ́ni tó ṣe ike tó ju òun lọ pẹ̀lú nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe fún àwọn èèyàn òun rẹ̀ tọ́lọ́run bá ṣe dáadáa fún tó ju òun lọ dàbí pẹ̀lú tí ọlọ́run bá ṣe fáwọn pẹ̀lú kó gba tuntun bá wọn òun ò rí ọjọ́ tó ṣe ní òun dùn bí ijọ́ yẹn àti lẹ́yìn ọjọ́ tó gba ìsìláàmù sókè la fẹ́ eléyìí òun náà rí wípé ká yẹra fún àwọn tó ṣe wípé wọ́n ń fi ìfẹ́ ṣe ẹ̀sìn àbí wọ́n ń fi ìfẹ́ nílé àti ọkàn eléyìí ara ẹ̀sìn wa ni káwọn tí ọkùnrin ṣe torí pé kò lọ sí ojú ogun nànàbọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tó fi ń káwọn èèyàn yẹra fún tó fi ń káwọn èèyàn yẹra fún wàhálà àtàwọn tó wọ́ọ̀tù jùlọ ń nínú Madina àwọn mọ̀nà ti dùn ṣùgbọ́n àwọn mùnàfìkì tó ń fi islam ojú ọ̀rọ̀ tí wọ́n ti clear eléyìí ò kì í ṣe mùnàfìkì ṣùgbọ́n tó ṣe ìyẹn sáré ìgbàtọ̀ láàbùdó àwọn afọwọ́ra nìyí ẹlòmí ò ti ṣerú ẹ ẹlòmí ò ti ṣerú ẹ eléyìí wà jẹ́ nǹkan tó ṣe wípé yóò máa fọ́ ẹ̀sìn yóò máa bẹ ẹ̀sìn jẹ́ ẹ̀sìn yóò di nǹkan tó ṣe wípé yóò di plẹ́tìn sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní kí ànábì ṣùgbọ́n nǹkan yẹn wúlò fún wọn torí pé wọ́n tún ti súnmọ́ lọ́wọ́ ọba sí ni torí pé àwọn gan fúnra wọn wọ́n ní nǹkan ṣe ẹni tó ṣe fún dúró ti òdodo ni wọ́n kápẹ́tẹ́ yẹn kan tí ò bá dùn tó ṣe fún Islam bójúmọ́ bá ṣe rú ẹ̀ fún yóò rí kiri yóò jáde síta sẹ́ẹ̀rù pé tó kéèsì rú àwọn mùnàfíìsì náà ṣe rú nǹkan bá ọ̀rọ̀ tí wọ́n ti kílẹ̀ tẹ́lẹ̀ náà sọ àwọn gangan ò bá Islam wọ́n kẹ́ ń fi Islam bójú ni ṣùgbọ́n ẹgbẹ́ ṣe ń pé ìsìláàmù yé tí súnmọ́ yé tí àwọn kankan bá bá ní àwọn difficulty díẹ̀ díẹ̀ yìí àbò ní táwọn kan avoid òun àbáwọn kan ṣe nǹkankan fóun bí wọ́n correct òun lórí kankan yìí ò túmọ̀ sí pé kí ni ká má gba correction á gba correction tó ló jẹ́ pé àwọn tàbí tà ń sọ yìí ni wọ́n ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba lórí ìtẹ̀sí wọn correct wọn fún ni wọ́n yí báwú látọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam débi pé ọlọ́wọ́ báwú institution tó bára wọn ètò wọ̀ dọ́ọ̀kọ̀t àlẹ́mú ọ̀rùn hàtà ìdá dọ́ọ̀kọ̀t àlẹ́mú ọ̀rùn ọ̀rọ̀ wọ̀ dọ́ọ̀kọ̀t àlẹ́mú ọ̀fùsùrù ilẹ̀ fún wọn ayé fún wọn bákan náà ilẹ̀ ògbójẹ́kó fẹ́ yìí òfin ma wọn ní opportunity láti kúrò mọ́ àdínà kálámù oṣù pẹ̀lú kọ́dẹ̀ lọ sí mi kọ́ lọ sí ọ̀dọ̀ ọba gbàgbà àtàwọn tó jọ wọ́n bẹ̀ ṣùgbọ́n òkúta aláṣẹ yẹn àkóbá ní fúnra àwọn níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí pa àwọn ilé òun ní káwọn yanjú kéèsì báwọn ní pẹ̀lú anábìwá muhammad sallallahu alaihi káwọn yanjú kéèsì àwọn níwájú ọlọ́run láyé yìí ju pé kí àwọn so abu dawud tàbá wo tọ́pìkì tí wọ́n mú wá òun náà ní ṣáfà mùjáàmù bàtú àlè àwárí wọ bóńdòhò ìmọ̀ àbọ̀ìdì àwọn onífẹ̀ẹ́ ní sáǹtì ìfẹ́ ní ṣẹ́sì bákan náà ìní ìkórira fún wọn ìní ìkórira fún wọn gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn kẹta ti sọ fẹ́yìn à ń nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ìsìláàmù tó bá ní àwọn ìwà kan tó kù díẹ̀ káàtó à ń ní ìkórira fún nítorí àwọn àwàyàn tó wá ti pé bíbíà ni à ń ní kórìíra fún nítorí bíbíà yẹn tó wáyé pé àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ náà ni à ń ní kórìíra fún nítorí àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ yẹn tó bó ṣe kó rí yẹn so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì so ló fi jẹ́ wípé tá a bá wo nǹkan tí anábọ̀ Muhammad sallallahu alaihi tó ṣe yìí ó ń bẹ ní ìbámu pẹ̀lú nǹkan tí ọlọ́run ọba tún sọ náà ìpè huwa alladhi anzala alayka nínú ayatun kamatun tunna humul kitab ọlọ́run ló ń sọ tíra kalẹ̀ fún ẹ̀ muhammad sallallahu alaihi wa sallam àwọn àyà kan bẹ tó jẹ́ mọ̀ kàmá tó ṣe pé wọ́n kílẹ̀ dáadáa ònà umul kitab òun lẹ́ẹ̀ máa darí ọ̀rọ̀ síbẹ̀ nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá ti jẹ́ ní dọ́rújú wọ́n ò kọ́ ọ́ tẹ̀síájú àtún àwọn àyà kan bẹ tó ṣe pé àwọn àyà yìí ní wọ́n rújú somehow ní ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní fa amma alladhina fi qulubihim zayghun àwọn tí a mú ń bẹnu ọkàn wọn ìyẹ̀ kúrò lójú ọ̀nà òtítọ́ ó mú bẹnu ọkàn wọn fayattabi'una ma tashabaha minhu tí wọ́n bá ṣẹ̀kù àwọn nǹkan tó ṣe bí ẹni rújú ẹni wọ́n máa fi ṣẹ̀rí ìtìgá fitna nítorí wọ́n fẹ́ dá tuntun náà lẹ̀ wọ́n ti gba àtàwé ní wọ́n fẹ́ tu ní tútú tí ó bá fẹ́ ni wọ́n mú وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون أمنا بكل من عند ربنا وما يذكر إلا أولي الأكبر النبوة محمد صلى الله عليه وسلم قصة وعائشة إذا بشن بين البخاري تصحيح مسلم قولي tó bá روي تشويتي أما tó ṣe wípé àbọ̀rọ̀ àwòrán ọba wọ́n ń rárí wọ̀ ọ́ lọ́nà tí ó yàtọ̀ sí tí ó ń bẹ lórí ẹ̀ tí wọ́n ń tẹ̀lé ìfẹ́nu wọn láti lè fi tó òfin àwọn ọlọ́mọba àbọ̀rọ̀ àwọn ọlọ́mọba fọwọ́ láìka lẹ́dí náà sàmáwùlà àwọn tọ́lọ́mọba ń sọ̀rọ̀ wọn nù ayọ̀ fàdàrú òhùn ẹ̀yẹra fún wọn ẹ̀jìnà sí wọn so ló fi jẹ́ wípé alhaji sálà boycott àwọn tí wọ́n bá kó sí bíbí àkàtì kejì yìí táwọn èèyàn ó dẹ̀ ṣìnà látara wọn ilé ìlara ìsìláàmù ni a lè sọ fún wa pé olórí olórí boycott oníkéèyàn mọ́ sálámà sí yẹn ẹni tẹ́ ẹ̀ bá ti sálámà sí yìí ẹ̀ ń boycott yẹn. nàmẹ́bùwà Muhammad sallallahu alaihi sọ yìí pé láyà tí wọ́n muslim àkáwù fọ́kọ̀ sàlátì mùsùlùmí ò gbọ́dọ̀ yan ọmọ ẹ̀yà rẹ̀ lódì kọjá ọjọ́ mẹ́ta kó má yàn lódì kó má bọ̀ ikọ́ tó kọjá ọjọ́ mẹ́ta anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ pé a máa wá gẹ́gẹ́ bí ìjọba èèyàn èèyàn ó ṣì ń kẹta àbí wá ń sìn bóyá bí wọ́n ti sọ̀rọ̀ sí wa àbí nǹkan kan nǹkan yẹn tún wá àá yàn lódì tàbárí àbí sálámà sí eléyìí ẹ̀sìn fún alọ́jọ́ mẹ́ta yẹn tẹ́kìyà ni àwọn méjọ ń pàdé ara wọn ẹ̀yọ́ rí wá àgbà sílẹ̀ ìbárẹ́ lẹ́yìn yóò lọ báyìí ẹ̀yọ́ rí wá àgbà sílẹ̀ ìbárẹ́ lẹ́yìn yóò lọ báyìí anábì sọ̀rọ̀lá àtàlà ní kó má di kó kọjú ọjọ́ mẹ́ta tí wọ́n ṣerú nǹkan máa yẹn fàfẹ́ ìrù ẹni tó lóore jù náà méjèèjì àlẹ́ lẹ́yìn tó kọ́kọ́ sálámọ̀ sẹ́ni kejì nípa tó pàdé ẹ̀ ní làwọn àbá ti sọ tó bá ti di pa sálámọ̀ sí yàn ní ẹni tá a láyàn lórí asálámọ̀ sí olórí òdì nìyẹn náà lára òdì náà ni pé ká má ba sọ̀rọ̀ wọn àlejò asálámọ̀ sí ká má ba sọ̀rọ̀ wọn ṣùgbọ́n eléyìí náà ara òdì náà ni so nǹkan tí yẹn ní láti tún avoid náà nìyẹn náà as much náà èèyàn lè try láti adjust relationship yẹn pẹ̀lú ẹni yẹn ṣùgbọ́n bàtà bá tún sálámà sí eléyìí olórí tó jójú ti kúrò mbẹ so àjọ wọn sọ̀rọ̀ nǹkan kàmárà wọn ìyẹn náà a àjọsí ìyẹn so gẹ́gẹ́ bí nǹkan tí aṣọlálà yìí níbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ tọ́mọ́ sọ̀rọ̀ pa pé èèyàn bọ́ikọ́ọ̀tì yẹn oríṣiríṣi bọ́ikọ́ọ̀tì ló ń bẹ èèyàn lè bọ́ikọ́ọ̀tì irú nǹkan àìsàn ló ń bọ́ikọ́ọ̀tì orúkọ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ wọn ṣùgbọ́n orúkọ rẹ̀ kò fẹ́ dárúkọ rẹ̀ nítorí wípé inú òdòdó ṣùgbọ́n ọjọ́ sálámù ìṣúra bákan náà irú ń tẹ́sí bá nàbìsọ̀ láàtàlà tí ó sọ wípé kó mọ́ ká má ju ọjọ́ mẹ́ta lọ so eléyìí ìran báìkọ̀ ti kan nìyẹn kí yẹn sálámù ìran ni ọkọ ọkùnrin tó yẹn ìyàwó rẹ̀ lójì nínú ilé so ó ti ókè ó ń ṣe gbọ́ngbọ́ngbọ́n sí mi àbí kò respect mi kéèyàn yàn lójú lórí bẹ́ẹ̀dì ẹjọ́ ń bá lámọ̀ sọ́ra ṣùgbọ́n yorùbá láṣepọ̀ ìyàn lódì kan nìyẹn tí ó yàtọ̀ sí ní kámọ́ sọ̀rọ̀ ó yàtọ̀ sí kámọ́ sọ́lámọ̀ sọ́ra wa so tàbá sọ pé yẹn lójú oríṣiríṣi ṣùgbọ́n èyí tó le jù nínú ẹ̀ òní kámọ́ sọ́lámọ̀ sí yẹn ìyẹn ni yìí tí arákùnrin yìí káàbù mọ́lìkì tó ń sọ wípé àbúkọ̀tádà tó jẹ́ kọ́bìnú òun tún pọ́fẹ́ǹsì ẹ̀ láti wò ó níbi tó wà nínú ọgbà òun wá sálámà sí látọ̀ọ́kán bí ẹ̀mí ẹ̀ta kò dáhùn ló débi pé òun tún wá sọ ibi a síbú wọn náà náà tún mú ọlọ́run àti iléeṣẹ́ ẹni tí ti ń bá sọ̀rọ̀ tí ò dáhùn ló kó padà wá sọ̀rọ̀ pé ah, ọlọ́run ló mọ̀ yẹn o bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àwọn sọ̀hábà tó wà ní láàrin ẹ̀sìn wọn wọ́n dúró jù wọ́n dúró jù so bẹ́ẹ̀ ni kìíní yìí láti fún ó ní fifty days so àdéhùn yìí pé kọ́mọ́dé ọjọ́ mẹ́ta lọ ẹ̀yẹ èyí tó ní ṣe pẹ̀lú personal issue yẹn ṣùgbọ́n èyí tó le jù láàrin wa lónìí èèyàn kan ní personal issue pẹ̀lú wa àbá ní personal issue pẹ̀lú ẹni yẹn iye àlèyé nìyẹn lójú tá àbí sálámà ti mọ́ for life ìyẹn làwa máa ń ṣe a lè ṣe ojú tí ọdún mẹ́ta mẹ́rin márùn-ún tó ṣe nípa abárẹ́ ìrìn àti sálámà sí wọ́n rà sọ́kùnà èjì ló ń láàrin wọ́n òun ni tó le bẹ́ẹ̀ làwọn afá àti táìtù ẹ̀ ní mùjáàmù bá tún àmì àwa wọ̀bọ́gbọ́hùn ìjìnà sí àwọn onífẹ̀ẹ́ ní bákan náà ìníkòyìrà mọ́ wọn. àti kankan aláàmọye gbà Abdullahi bin Umar èèyàn kan ó máa ń pèrè ẹni èyí ni ó wá rà Abdullahi bin Umar pé kan láwọn àṣà ábẹ́lẹ́lẹ́yìn ó wá nínú ọ̀hẹ́bọ́kátúlá mú nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ìdọ́lọ́mù ẹni tí yẹn kọ fún yẹn nífẹ̀ẹ́ nítorí ìtọ́lọ́n èsì wo ló fún ẹni yẹn ó ní àmà àmà ṣeré ní ọ̀ òbúrúdù kàfìlà mo èsì ẹ̀ ẹgbẹ́ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ nítorí ìtọ́lọ́n náà ni nítorí ìtọ́lọ́n náà ni kí ni ìdí ó ní ilẹ̀ àmà kàtúlá ṣínú fi àlá ni bó ṣe máa ń pè wọn ọ̀nà ẹ̀rọ tó ń pè wọn dáadáa bákan náà wà tá àkóbá àlá àzàníkà àjọ ibi tó wà lẹ́ òun lè tí mo fẹ́ pè mí ìdí mo torí ẹ̀ éèkì rẹ̀ lè ó éèkì ẹ̀ ń torí ìfọlọ́ tí yóò bá nífẹ̀ẹ́ yẹn kó nífẹ̀ẹ́ rẹ̀ ń torí ìfọlọ́ ìfẹ́ gidi nìyẹn kó ní kó nífẹ̀ẹ́ yẹn kan nítorí wípé òun rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ onífẹ̀ẹ́ yẹn kan nítorí wípé nìyẹn ń sọ bá a bá ń pẹ́ àbí ohun onífàyè láti máa kàjú ẹ ṣé ìfẹ́ nìyẹn ó tún tó wá ń sọ ìkejì ń pa ààrẹ ni ó máa ní kórìíra rẹ̀ ẹni yóò bá wa tẹ̀rù sínú àwọn nǹkan tó wú ẹ̀sìn yìí kó máa jùsọ ẹ̀sìn yìí a máa nífẹ̀ẹ́ rẹ̀ lókùngbà tí ó bá ti jẹ́ni tó ta sí pásánálì ti wa lókùngbà tí ó bá ti ṣẹ̀wá pásánálì eléyìí kò ń ṣe ìlànà àwọn sàhábà ọ̀dọ̀wà lọ́la àlejò kò ń ṣe ìlànà àwọn ẹni ìṣíwájú wa òun eléyìí so ní ṣókí tọ́pìkì kì í àfáàmúwa òun náà ni báàbù mujanabatu ahli ahwa'i wa bughduhum ṣáptà kan kini ni ṣáptà náà mujanabatu ahli ahwa'i àwọn tó bá jẹ́ onífẹ̀ẹ́ ní amẹ́jìnà sí wọn ni torí kan mọ́ bá kó ìfẹ́ nu wọn bá wa káwọn èèyàn mọ́ bá bàtà jẹ́ látara wípé à ń rọ́pọ̀ mọ́ wọn ètò ìkẹtàwọn náà bẹ̀rù rẹ̀ tó dáa ni ní tí wọ́n ń ṣe táwọn náà lè ṣe ni ó gbógbòho àmọ́ yín ìkórira fún wa bó ti ẹ̀jẹ́ wípé tí bíbí àtẹ́ńṣe ò bá gbé wọn kúrò ní ìsìláàmù àá sì nífẹ̀ẹ́ wọn pé kí ni mùsùlùmí ni wọn ìyẹn wà lọ́tọ̀ ìkórìíra pé wọ́n ń ṣe bíbí ìfẹ́ àáńtí yẹn náà àádẹ́jẹ́ ká méjèèjì náà sí àwọn èèyàn ní sọ eléyìí òní ìlànà tí àwọn ahlùsùnnà wal jamaa tí wọ́n dole orí abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala èyí tí a wa sọ yìí náà kọlọ̀ wà kó dé kúrú fún ẹnì kọ̀ọ̀kan kọlọ́mọ subhana wa ta'ala kò ṣe àlékún àgbọ́yé wa kò ṣe ẹsẹ̀ nìkan kan wá ní ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته